àwòrán ọ̀gbọ̀nkálé méjì àdánwò èṣù àhẹ́dọ́ ọmọ ọlọ́run àìwò ìhà ahẹ́ kóhun dáhà dóró ká má ti tẹ́lẹ̀ olúwaya jésù kristi èṣù àmì àdánwò kàǹbùjà olùgbàgbọ́ nípọ̀nà èwo nípọ̀nà aṣọ nípọ̀nà tábà nípọ̀nà ọtí òle àtìpọ̀nà ìṣekúṣe gbogbo ìhà ahẹ́ ká gbàgbọ́ rí gbogbo ohun tìǹà yín ìmínú yà á dùn àmọ́ èṣù olóbókíà ìyá ẹ tán ya kì í yíya kálẹ̀ náà rọ ọlọ́run kí iye olúwa ya kí n gbé wọ́wọ́ kọ́ yẹn ń kọ èṣù ilẹ̀ kọ́ yẹn ń kọ àdọ́wò rẹ̀ ilẹ̀ dílé jésù olúwa ya tẹ̀lé òun nìkan.